الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته تنويع العبادات من رحمة الله وحكمته أن نوع علينا العبادات فمنها ما يكون بالبدن كالصلاة ومنها ما يكون بالمال كالزكاة ومنها ما يكون بهما معا كالحج ومنها ما هو باللسان كالذكر والدعاء وحتى نوع الواحد ينقسم إلى فرائض وسنن مستحبة والفرائض تتنوع وكذلك السنن مثل الصلاة فيها رواتب ثنتين عشر ركعة في اليوم ومنها ما هو أقل منزلة كالعربة قبل العصر وصلاة الضحى ومنها ما هو أعلى كصلاة الليل وهي كيفيات متعددة منها مثنى مثنى أو عربة ثم عربة ثم يوتر ومنها خمس أو سبع أو تسع بتشاهد واحد وهكذا وهكذا من يتتبع العبادات من يتتبع العبادات يجد تنويعا عظيما في الأعداد والأوقات والهيئات والصفات والأحكام ولعل من الحكمة في ذلك ألا تمل النفس ويستمر التجدد ثم إن النفوس ليست متماثلة في انجذابها وإمكاناتها وقد, تستل وقد تستلذ بعض النفوس في القيام بعبادات أكثر من غيرها وسبحان الذي جعل أبواب الجنة على أنواع العبادات كما جاء في حديث أبي هريرة رضي الله عنه. lẹ́yìn ìgbà tí a fún kí a tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn iṣẹ́ olóore eléyìí tí máa ń lékún ìgbàgbọ́ ọ̀kan nínú ẹ̀ ni wípé àwọn iṣẹ́ ìjọsìn yálà èyí tó jọ̀ràn yẹn ni àbí èyí tó jẹ́ nawafil oníranran ni wọ́n kì í ṣẹyọ kan àwọn èyí tó jẹ́ ọ̀ranyàn ó pọ̀ àwọn èyí tó jẹ́ nàwáfíìl ó pọ̀ gbogbo èyí téèyàn bá lè máa ṣe tẹ̀wéwò ẹ̀ kéèyàn máa ṣe kọ́mọ̀jẹ̀ ọkàn kéèyàn máa ṣe lè máa ṣe lè máa ṣe lè kéèyàn wá dún ní ma nínú àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí gbàgbọ́ èèyàn ó lékún ni. àfáàní mi rahmatillah nínú àánú ọlọ́run wa àti ọgbọ́n èyí tó ń bẹ níbi gbogbo ntọ́lọ́wọ́n bá ń ṣe pátápátá òun náà ni pé anáwó àlẹ́yìn lè ìbàdàt ọlọ́run ò jí kọ́ jẹ́ pé ìjọsìn kan ṣoṣo ìran ìjọsìn kan ṣoṣo ni ó wà ọlọ́run kò jí kò sí bẹ́ẹ̀ ó ṣe níranran oníranran oníranran ó pọ̀ àánú ọlọ́run ọba ni ìkẹ́ ọlọ́run ni nítorí pé tó o bá lágbára àti lè ṣe kan ó lè ṣe mí bó bá lágbára àti dẹ́pọ̀ àwẹ̀ gbígbà nàwáfíl ọmọọlá ó lè yàn náfìlà wọ́n máa ṣùgbọ́n àdáyé nínú àánú ọlọ́run ọba tí ó ga òun ni wípé ó ṣe àwọn ibadat wàlá síyàmà an-nawafil ó ṣe wọ́n ní oníranran fàmílì àmà yakunu bilbalad ó ń bẹ nínú àwọn ìjọsìn tó ṣe pé ara la máa ń ṣe kasọlá gẹ́gẹ́ bí irun oríkèéríkè ara la ń kírun a rúkú a forí kanlẹ̀ nàró à ń fi àlàáfíà ara tọ́lọ̀ ń fún wa àfi ń dúpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala kéèyàn ó nàró ọlọ́run wa qumu lillahi qanitin. bí ẹ bá fẹ́ jọ́sìn fọlọ́run ẹ jọ́sìn fọlọ́run ní nàró ìyẹn fún ẹ tó bá lálàáfíà pò wá ń kírun ní nàró ó fi ń dúpẹ́ fọlọ́run náà ní lórí ìdẹ̀ra àlàáfíà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún yàn. èèyàn rúkú ẹlòmíín bẹ kò lè tẹ ẹ̀yìn ẹ̀ tó bá ní kò ń tẹ ẹ̀yìn báyìí ti gan àìlálàáfíà náà ìgbà tó lọ́wọ́ sì ṣe ní ọ̀rùn fún yàn kí wò ó rí kò gbọdọ̀ tún dún mọ́ sì ṣe ní láti lè rí kéèyàn nítorí pé lọ́dọ̀ ọlọ́run ìwà máa rùkú ìmọ̀ forí kalẹ̀ yẹn èèyàn fi ń dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala ni lórí ìdẹ̀ra tí ọlọ́run ọba ṣe fún yẹn lẹ́yìn ìgbà tí èèyàn fi ìjọsìn náà wojú rẹ̀ ọlọ́run fàmílì àmà yakunu bilbadani kasọ̀lá ó ń bẹ nínú àwọn ìjọsìn tó ṣe pé ara la fi máa ń ṣe gẹ́gẹ́ bí ìrun kíkí wàmílì àmà yakunu bilmal kazaka ó sì ń bẹ nínú àwọn ìjọsìn tó yẹ pé owó là á fi ń ṣe yẹn gẹ́gẹ́ bí zaka owó là á fi ń ṣe. ẹni tí ọlọ́run bò láṣìírí nínú àmì pé ó mọ oore tọ́lọ̀ ń ṣe fún òun náà ni kò máa yọ zaka nínú owó ẹ̀ wàmínú àmà yakunu bíhìmà máa kàlhàj ó ń bẹ nínú àwọn ìjọsìn tó yẹ pé méjèèjì náà la fi ṣe á fowó ṣe á sì tún fi kíni ṣe o á fara ṣe àpèjúwe ti ẹ̀ ní hajj kò síbi ìrìn àjò fẹ́ ṣe iṣẹ́ hajj èyí ò ná owó alẹ́ zakadali èyí ó sì tún ṣe wàhálà kò sí béèyàn ṣe ṣètò kò sí bá ṣe sọ di ìrọ̀rùn tó kódà àwọn èèyàn ká máa gbìyànjú lẹ́nu débi wípé iṣẹ́ hajj kéèyàn ó ṣe láì ní wọn ní hajj without tear oríṣiríṣi àwọn oní international tó ń polówó ọdún wọn ṣàfihàn bá wọn lọ wọn lè ní hajj without tear hajj without tear hajj kìnnìkan without stress hajj kò possible kódà àwọn èèyàn kan bẹ tó ṣe wípé àwọn àyè tí wàhálà máa ń wà wọn ti fowó sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí wọ́n bá fẹ́ lọ sọ òkò ibi tí tẹ́ǹtì wọn wà síbi tí wọ́n ti sọ òkò kò ní jìnnà rárá torí pé bí ó bá ṣe súnmọ́ jámúrà sí náà ni owó rẹ̀ ṣe kíni o ló ṣe wọ́n sí so abẹ́ tẹ́ǹtì ibi táwọn wà tí wọ́n bá jáde wọn ò lè rìn ju ìrìn mélòó kan tí wọ́n fi dé ibi tí wọ́n ti sọ̀kúta ìwọ sì ní ó tí tẹ́ǹtì tiẹ̀ wà síbi tí jámúrà wà. ó lè tó bí irú bí yìí sí central mosque kò sì sọ́kọ̀ nítorí wọ́n á lè ń bẹ̀ ni pé tó bá wà ń parí abọ́ ó wàá tún ní gbà bó ṣe gbà yẹn ó wàá jẹ́ pọ́n náà sọ̀lọ̀ lọ́lọ́gbà já sí ọ̀yárùgbùlẹ̀ já sí ẹ̀sùn já sí ọ̀wà gbàbẹ̀ já sí márùnún kò gbà bó ṣe ìgbà tó bá fi padà dé ọmọ mi hẹlẹhẹlẹ ni ṣùgbọ́n àwọn èèyàn mi ń bẹ láti bí irú bíi jámúrà síbi tí wọ́n dé sí kò lè ju bí ilé ìyá gọ́fúnà àbídá àlbírí ẹ̀ lọ. abẹ́ tẹ́ǹtì wọn sì nìyí rọ́ọ̀gì ó wà ń bẹ̀ everything ó wà ń bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tọ́ba débi tó fẹ́ sọ̀kò wọn ò ní sọ pé káwọn èèyàn kú lọ́la fún un jù ẹ́ máa rọ́ọ̀ṣì náà máa sọ òkú kódà ń gbà mí tẹlómi tí ọba mú kò sọ ó lè fi òkò lé ń pàbọ èyí má ṣe rẹ dáadáa tẹlómi tí ọba sọ ó lè ṣe sí níbi pé ọmọ ọmọ ó lè fi kan sí ọ níbi ọwọ́ pàkó báyìí ẹ rí i pé kò mórí bọ́ gbogbo tí wàá wulẹ̀ kóhùn ṣe kí yọ padà jáde nínú tẹ́ǹtì náà yóò lọ sọ lóko yẹn yóò fara ṣe bó ti wulẹ̀ kọ́ náwó owó ọ̀hún tó. tawaafu wọn ò nítorí tiẹ̀ lẹ́wọ̀n èèyàn fún bẹ́ẹ̀ kọ́sì tàwáàfù lágbára ìpè ọ́ máa wò báyìí ká òròpó lè kórìwé o torí pé òròpó ń bò ló ti fẹ́ bẹ̀rẹ̀ ń bò ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn yìí bẹ́ẹ̀ yẹn ti ń ibi tó ti ń ro yẹn a bá ti kórìí bọ̀ ó rí wípé òun ṣe lọ náà nìyẹn before you know ọkàn rẹ̀ àrẹ́pọ̀ ti ti súnmọ́ ẹgbẹ́ bẹ̀ bí ni ni rahman pẹ̀lú àná ṣùgbọ́n tó bá ti sọ pé kò ní ṣe é ṣe ò ní rí ṣe náà ṣùgbọ́n bó ti wulẹ̀ kó ṣe tó náà ọ wá ṣẹ̀dẹ̀ tó lówó ní gbogbo ẹ̀ ó fẹ̀rẹ̀ ọ sátàwá fòórìn ìfún bí mọ́sálásì ṣe rí bó ṣe mọ̀ yìí kán ní kọ́ máa pòyí ẹ̀ kó pòyí ẹ̀ lẹ́ẹ̀mejì kó tó pòyí ẹ̀ tán ìwà rẹ̀ ṣe rí ká tó wá sọ kàábà tẹ́ pé ó lè ráyè súnmọ́ díẹ̀ ó lè jẹ́ pé ibi tó ti máa pòyí ẹ̀ o lè jẹ́ pé ibi tí ó bí ẹ̀yìn ilé tà ń wò lọ́hùn bẹ́ẹ̀ lọ́wọ́ á wà tẹ́kẹ́ bí irú àlùfòkọ́ọ̀nù yẹn ní pípò yìí rẹ̀ ọmọ jẹ́ <laughs> kó tó ṣẹyọ kan so aláìhal ní tá a fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé kò sí ó ṣe wàhálà síbò ti fẹ́ ṣe ó ṣe wàhálà ibì kan wá ń bẹ gbogbo yìí tá a wá sọ yìí wọ́n lè sọ wípé ẹnìkan jẹ́ pírẹsidẹ́ǹtì ńlá gbogbo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sùn sẹ́yìn tó bá fẹ́ tàwáàfù tó bá ń tàwáàfù tiẹ̀ ẹ̀yin náà mọ̀ ṣe ti yín o ṣùgbọ́n wọ́n lè ẹ lè fi gáàfù tí ó pọ̀ lẹ̀ fún un kò lè ráàyè kí tiẹ̀ lè yá kò lè rí ṣe ṣùgbọ́n bìkan ń bẹ tó yẹ pé èèyàn ọ̀rọ̀ dá sí òun náà ni Muzdalifa àfi ẹni tó bá jẹ́ pé arúgbó àfẹn tí ò bá lálàáfíà ó nìkan ni ò ní sùn sílẹ̀ ilẹ̀ ibẹ̀ kò sí lé ń bẹ̀ kò sí tẹ́ǹtì kankan ń bẹ̀ oníkálukú ọ̀nà ìtẹ́ rẹ̀ sílẹ̀ kódà ẹnì bàbá kan ó sùn ibi ẹ̀gbẹ́ orí rẹ̀ báyìí ni wọ́n ń dabí dọ́ sùn ní láàyè láàyè nílà ìsẹ̀ràn léyà náà wàá jálu ẹ̀dá abẹ́ abẹ́ bíríìjì báyìí tó rẹ̀ ah! ìyá máa jẹun o àwọn èèyàn jẹun òun tó mọ owó sì jẹ́ lé nítorí pé ní hajj náà ni so ó sùn abẹ́ abẹ́ tẹ́ǹtì ó sùn abẹ́ bíríìjì ó sùn abẹ́ tó bá rí abẹ́ bíríìjì nǹkan kó tó dúpẹ́. iṣẹ́ hajj iṣẹ́ tí èèyàn ò fowó ṣe èèyàn ò tún fi kíni o èèyàn ò fi ara ṣe tó bá tó wà lọ jẹ́ mẹ̀kúnnù ọlọ́run tó ṣe pé ibi tí wọ́n kó yín sí ó tún jìnnà sí haram so ó rìn ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ kó tó di haram torí pé. ọmọ owó tí ń bẹ lọwọ rẹ̀ wípé bá ní lónìí ọwọ́ pọ̀lọ́ arọ́ ọ̀la ó padà nígbà bá ah ọmọ ti fẹ́ tán ọ̀sán jẹ́ ọmọ tó fi máa kẹsẹ̀ rẹ̀ sí kí kẹsẹ̀ rẹ̀ sí wá nì náà kò ní jìnnà lójú rẹ̀ tó èèyàn náà sọ fún ọ pé ah mo ti rìn o kàdà aláìha gbogbo bí èèyàn ṣe wá ń ṣe wàhálà ń o o máa sí bá ń wa. iṣẹ́ hajj wàmí ni a máa yakunu bí yìí màmá kàl hajj ó ń bẹ nínú àwọn iṣẹ́ ìjọsìn tó ṣe pé a fi owó ṣe a fi ara ṣe wàmí ni a máa hùwà bí lisan kadhikri wa du'a ó ń bẹ nínú àwọn iṣẹ́ ìjọsìn míì tó ṣe pé ahọ́n àwọn àwa láàfi ṣe gẹ́gẹ́ bí kama ṣe adhkar kama àwọn àwa láàfi ṣe eléyìí wàhátà náà ọ̀rùn wáhídì ìgbà míì ń bẹ ìran kan ṣoṣo gan nínú ìjọsìn yankosum ilà fọ̀rọ̀ idin wa sunnani mustahaba yóò tún pín àárẹ̀ tó jọra yàn nínú ẹyọ kan èyí tí ó tún jẹ́ sunna yóò wà nínú ẹ̀ wàlfọ̀rọ̀ tàtàná wàhù wàkàdálì ka sunna àwọn ọ̀ràn yẹn tó pín ọ̀ràn yẹn tó jẹ́ mọ̀ akada èyí tó ń dégérù mọ̀ akada tó ń bẹ sunna nù náà tó pín mislu salat fiha irun sìn rọ̀wá tìbù wà ń sèǹtẹ́nì aṣara raka àfìlẹ́ o raka méjìlá o làwọn ọ̀rọ̀ wá tí tá a máa ń kí lójúmọ́ àwọn ètò èso ọ̀ràn yẹn méjìlá o là máa ń kí ẹ̀rí wípé a kì í rakat alfajir méjì láàárọ̀ zuhur qabla zuhur méjì mẹ́rin. Eh, ó jẹ́ mélòó bada zor méjì ó jẹ́ mélòó bada magrib méjì ó jẹ́ mélòó bada isha méjì ó jẹ́ mélòó alẹ́ akọ́l lójúmọ́ àwọn ọ̀rọ̀ àti ìwọ̀n ni ìwọ bẹ̀rẹ̀ ààrẹ lérè o ṣé wọ́n mọ rí méjì láwọn ṣe lójúmọ́ so nínú àwọn iṣẹ́ iṣẹ́ olóore lè hadith wá lérí ẹ̀ ẹni tó bá lè rí ṣe bẹ́ẹ̀ lójúmọ́ ó ní iye àwọn ẹ̀san tí anabi sallallahu alaihi wasallam sá ó ní tànàbí sọ lérí ẹ̀ sallallahu alaihi wasallam. wa minha ma huwa aqallu manzila kal-arba'a qabla al-'asr gẹ́gẹ́ bí mẹ́rin ṣáájú asiri wa salatu duha míì tún máa ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irun dọ̀ha wàmínì àmọ́wọ̀ àlẹ́ èmi ti ń bẹ tó tiẹ̀ tún pọ̀ ju àwọn èèyàn lọ kasolati layl irun kìyàmù layl tahajjud wàyíyà kayfiyatu muta'addida onírànràn lọ́nà téèyàn tó máa fi yan òun mínì àmọ́sìnà àmọ́sìnà ìgbà míì bí àmọ̀ yẹn ní méjì méjì méjì tó bá yẹn méjì ọ̀sálàmà ọ̀yàn méjì ọ̀sálàmà àwọn àrùbà fún àrùbà ìmí bẹ ọ̀yàn mẹ́rin ọ̀sálàmà ó tún yàn mẹ́rin ọ̀sálàmà Ọ waa shago tere isii. Aga bụ eme ji eme ta kwee i lo loo si loo sitashia hụtụ. Eme mbe wa amịnụ ya koms, awụsabịa, awụ tịsa, bia tashia hụtụ wa ahịrị. Eme mbe oke maanụ o sitashia hụtụ. Wa salaam. Eme mbe o zere i me mbe o zere i me san. Wa salaam. Bia tashia hụtụ wa ahịrị. Waa waa ka bó ṣe lọ náà nìyẹn man yatatabba'u al-ibadat ẹni tó bá lè tọpinpin tó wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn yajid tanwi'an 'azima fil 'adat ẹ rí wípé ó pín só ní ìrànràn àwọn òǹkà wọn bákan náà wal awqat àwọn àsìkò tá a máa ń ṣe wal ihad àtọ̀nà tá à ń gbà ṣe wasifat àtàwọn ìròyìn wal ahkam àtàwọn ìdájọ́ tí ó rọ̀ mọ́ wal 'ala min al-hikmati fi dhalik bóyá ọgbọ́n àtòyé tó ń bẹ ń bi eléyìí ni pé allah tamallu nafs kí ẹ̀mí má ba lè kó susu wa yastamiru at-tajaddud tuntun tuntun onírànà tó ń jẹ́ yẹn yóò lè jẹ́ kẹ́mi ẹ̀yìn oṣù kìnìún kó lè máa tẹ̀síwájú níbi àwọn iṣẹ́ ìjọsìn yìí thumma inna an-nufusa laysat mutamathila fi injidhabiha wa imkanatiha bẹ́ẹ̀ sì ni dájúdájú ẹ̀mí laysat mutamathila ẹ̀mí ò rí bákan náà fíńjì dábìá níbi ká fò mọ́ nǹkan ká fà mọ́ nǹkan kẹ́mi ó fà mọ́ nǹkan àríbá kan ẹlòmíín bẹ a kò lè fi monday thursday lẹ́yìn ìgbà tó ti gbọ́ hadith wọn kò lè fi ṣeré yóò gbà ẹlòmíín sì ń bẹ ẹni pẹ́ o àwọn nọ́fìlà rọ̀wátìbù méjì láwọn òun lòun ò níbi ṣeré ń tó bí ọ̀rọ̀ lẹ́mọ̀ jẹun a agbára wọn ò ní fẹ́ gbé ò ní fẹ́ gbé. ẹlòmíì sì ń bẹ bó ṣe ń ṣe yàn yọ máa bó ṣe ń ṣẹlẹ̀ yọ máa bi ò rí bákan fìǹjẹ̀dábì ha níbi fífò mọ́ nǹkan fífà mọ́ nǹkan wàmkànáàtìhà àti agbára bí eléyìí ti ń bẹ ti dọ̀ ọ̀lẹ́ni àbí abẹ́ pa ọba lè ṣe kàn ó lè ṣe o ó lè ṣe وقد تستلذ بعض النفوس في القيام بعبادات أكثر من غيرها ẹ̀mí ẹlòmíì ń bẹ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbáàdà ó rọ̀ lọ́rùn púpọ̀ láti máa ṣe ju ọmọ ìyá rẹ̀ míì lọ. wa subhanallahi alladhi ja'ala abwaba al-janna ala anwa' al-ibadat títú fún ọlọ́run ọba tó ṣe ilẹ̀kùn ó ṣílẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ lórí àwọn oníranran àjọsìn bó bá ṣe lé ànábì ọ̀sọ̀ládà bó bá ṣe lé ànábì ọ̀sọ̀ládà tó ó sáré kan tí ọ̀rọ̀ ọlọ́run báwẹ̀ ọ̀rọ̀ ọlọ́run náfìlà ọ̀rọ̀ ọlọ́run sọ̀dàkọ́ọ̀tù ọ̀rọ̀ ọlọ́run azkar yọ̀rọ̀ ọlọ́run kìláàtù kùrán yọ̀rọ̀ ọlọ́run wákàdà bó ṣe jó níranran yẹn kó bàa lè jẹ́ wípé àwọn nǹkan yìí ó lè ràn wá lọ́rùn tó bá lọ jẹ́ pé ẹyọ kan ni ó ṣeé ṣe kó rọ pé ah agbára tèmi lè máa gbé ilé yìí o ọba ṣàfẹ́kù ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore yẹn ṣùgbọ́n àwọn iṣẹ́ olóore yẹn pín sóríṣiríṣi ọ̀nà ẹni tọ́lọ́run bá wá wà fakọ̀ tọ́lọ́run ṣàánú tọ́lọ́run fi gbogbo àwọn nǹkan yẹn rọ̀ lọ́rùn ẹni tó ń ṣe rere ọlọ́run ro dáadáa ro ẹni yẹn man yuridillahu bihi khairan yufaqqihhu fid-din ẹ máa wọ àwọn àfa àwọn ìṣesí kọ̀ọ̀kan bẹ ọlọ́run máa fi ń kẹ́ àwọn olùmẹ̀sìn àfa mi ń bẹ ọlọ́run ó fún ní ẹ̀bùn yóò máa ṣe báàf yóò máa ṣe tàlíf wà tẹ̀sínìf kọtíra ṣàlàyé àwọn àlámọ̀rí ẹ̀sìn fáwọn èèyàn ọlọ́run ó fún lẹ́bùn yẹn yóò máa ṣe àfáàmì ń bẹ ọlọ́run ó fún ní ẹ̀bùn tedris yóò máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àfáàmì ń bẹ ọlọ́run ó fún ní ẹ̀bùn dáwà yẹ́dìrò ila Allah leila wọn ní àárọ̀ sibe gbogbo ẹ̀ pátápátá abẹ́ ìpèkùsójú ọ̀nà ọlọ́ọ̀nà yìí àbá àtọkọtìrà táǹkà irú eléyìí nìsín táǹkà yìí nìsín èyí tó dájú òun náà ni àfọwà Muhammad sọ́ọ̀lì alimunajir kò lè mà pàǹkà bẹ́ẹ̀ bí yẹn sìn àbẹ́ẹ̀kọ́ rìyáàbù náà wà àwọn ò lè ẹ̀san ṣe kí ni ó ń lọ wọ́n wọ́n láyé tẹ̀lé àwọn ọmọ bẹ́ẹ̀ sì ni bá a ṣe ń kàlá ìjọ́ta àti ń ka yìí lọ́nà kan àbọ̀nà míì yóò ti máa nílapa ẹyọ kan àbí méjì nínú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa bí ṣe ń nílapa nínú ẹ̀mí wa òun ta ni ń ṣe dá wa òun ẹni tọ́lọ̀ ń lò ní sábàbí láti kọ̀ọ̀kan yẹn so ìdí nìyẹn tó fi jẹ́ pé àáfàá tó jókòó ni ó ti ń kọ síra àti ń ṣàlàyé ẹ̀sìn ẹnu ẹnikẹ́ni ọ̀gbà láìsọ pé kò ṣe dá wa má máa nà dá wa kí náà ń pè ní dá wa ibi tí ó rìn dé ọlọ́run subhanahu àfi tí ó bá fàníyàn dáadáa tí ó bá fi kọ̀ọ̀kan ẹ̀ lóko Riyadus Salihin ẹ wo bí wọ́n ti ń kà lágbàáyé ẹ wo àwọn èèyàn tó ti ẹlòmíín bẹ tẹ́ pé tàlímù Riyadus Salihin hadith kan ló gbọ́nu Riyadus Salihin tó fi mọ̀nà ó ti wulẹ̀ kórí ládàáhùn yóò padà ẹni tó kọ́ yóò ní commission yóò ní pààyàn ńlá dáhùn lóòjẹ́ pé àwọn afáà tí wọ́n ṣáájú àwọn àfàníyàn dáadáa ṣe gbogbo nǹkan bá ń ṣe ni ó ń bẹ nínú onímọ̀ tó yẹ pé kó máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lẹ́yìn lẹ́nu wọ̀nà àárọ̀ ní tó ni ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wà jáde ń ẹ wo ibi tọ́lọ́run ọba ò ni tẹ́ pé ríró òjò ọlọ́run ló mọ ibi ó ó lè jẹ́ pé irúgbìn kan bẹ tó yẹ kó rí àpáta ló ń wà tóun ti pàdánù tó ti ń omi iye ọjọ́ tómi ò débẹ̀ yóò sì dọ̀dọ̀ yóò fẹ́ lè mọ̀ rẹ̀ àbí torí tó nìkan ọlọ́run fi rọ̀jò yìí so bí ọ̀rọ̀ àwọn onímọ̀ àwọn afáṣe nìyẹn tán bá ń káwọn yẹn lẹ́kọ̀ọ́ ọlọ́run ló mọ iye ibi tí ọwọ́jà ẹnìkan tí wọ́n kọ̀ ọ́n ọlọ́run ló mọ ibi tí ó dé ìwọ wa dáa jókòó yìí náà ní ẹnìkan ló kọ́ àwa náà ẹ wá wo bí tó ń tàn dé àwọn tó kọ́ wa náà ó mọ̀ ẹ́ ní ìpín nínú èyíkéyìí ńlá dá tàbí àríbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo tẹ́nìkọ̀ọ́ kan wa náà tàbá kọ́ so kéèyàn wa sọ wípé irú ẹni yẹn kò ṣe dá wa yóò béèrè lọ́wọ́ ẹni yẹn pé má máa nà dà wọ́ kí ni táwọn pè bẹ́ẹ̀ ó sì ń bẹ nínú àwọn olùmẹ̀sìn tó ṣe wípé lẹ́nìí ẹ̀rì ní masjid kan yóò nà wá sí ọ̀la ó sì ti wà lọ́nà kíní kan lọ́ọ́ sí wá sí ó tún gba fíléèjì kan lọ ní oko kan lọ́ọ́ sí wá sí àwọn èèyàn ọlọ́ba àwọn èèyàn sọ̀rọ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀lẹ̀ ọlọ́run ò jẹ́ kó jẹ́yọ kan ọlọ́run ṣe ní pín ìpín ìpín ìpín ìpín ló fi jẹ́ kí gbogbo ibi tọ́lọ́run bá fi ro oníkàlùkù lọ́rùn tó bá mójútó pẹ̀lú àníyàn dáadáa ẹ jẹ́ ká dìyàn mú pẹ̀lú àníyàn ikhlas dáadáa yóò dé ibi tọ́lọ́run fẹ́ kó dé sábàtàlì àjẹ yóò sì gbalada lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa máa pa gbogbo ẹ̀ pọ̀ ويعلم ويدعو wa قتيا yóò máa kọtíà yóò máa káwọn èèyàn lẹ́kọ̀ọ́ yóò tún máa tibí kan bó síbi kan lọ́ọ́ máa ṣe wá sí máa ṣe dáàbò àwọn yẹn ọlọ́run máa pa á pọ̀ ẹni tó bá wò hádà rahmatun min allah subhanahu wa ta'ala àánú ni láti ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala níbàámu sí bí ẹni yẹn náà bá ṣe tún àníyàn rẹ̀ ṣe lérí ẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó bá ṣàtúnṣe àníyàn nìkan kan wá. كما جاء في حديث أبي هريرة رضي الله عنه أنا رسول الله صلى الله عليه وسلم قال إن شاء الله محمد شيك أقلوب عن من أنفق الزوجين في دبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة والمقصود المكثرون من أصحاب النوافل في كل عبادة أنبوى محمد صلى الله عليه وآله وسلم بني من أنفق الزوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان النبي صلى الله عليه وسلم قلنا نكني تي أبانا زوجين نتما زوجيني يا ومجي نعم نعم ما ما معنى هذا نعم نعم الزوج لغة بمعنى إذا قلت الجزء جزئين متلازمان juz'ani mutalazimani nǹkan méjì kan tó irú nísìn bàtà ẹsẹ̀ méjèèjì yẹn zawujan ni pie bàtà ẹsẹ̀ séèyàn lè dẹyọ kan wọ àwọn yóò ní ìkejìlá wáde zawjan ni so ti ojú wa méjèèjì so ti etí wa méjèèjì zawjan to n tó pé méjì tó yẹ pé tó àbá ti rí so ti rẹ zawju rẹ lóòjẹ́ pé ní èdè lárúbá èèyàn lè pọkọ ní zawju èèyàn torí pé mọ̀rẹ́ni kejì rẹ ni kí ni o mọ̀rẹ́ni kejì èèyàn ìyàwó ṣùgbọ́n tó wá kó sẹ́bù ìyàwó ẹ̀ ọ̀nàrà rẹ náà ni. zawjan nǹkan méjì ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n wọ́n ń bára wọn rìn tá a bá rí lè á lè. anabi sallallahu alayhi wa sallam anabi man anfaqa zawjayni fi sabilillah ẹni tó bá ná àwọn nǹkan méjì kan tí nǹkan méjèèjì yẹn ṣe pàtàkì wọ́n súnmọ́ra wọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn. àkọ́kọ́ èèyàn ná owó ó ná ara ìṣàwọ̀jẹ́ èèyàn kírun ọ̀ràn yàn ó tún ṣe náfìlà zọjẹ nìyẹn ẹnikẹ́ni tó bá ń ṣerú àwọn nǹkan báyẹn nudiya min abwabil janna wọn ó máa pè é lápètúpè ní ẹnu ọ̀nà àlìjẹ́nà ni ya abdallah wọn ni ìwà ẹrú sin ọ̀rọ̀ hada khair ah! orí ńlá ló máa tọwọ́ rẹ̀ wáyé lóòjẹ́ kí gbogbo ẹnikẹ́ni tí ò bá jẹ́ mùsùlùmí yóò kábàámà jọ́bọ̀jà kìyàmọ́ àwọn dáadáa tó tún ṣe ọ̀hún náà wọn ò ní kọ́ọ̀lẹ̀ fún níwájú ọlọ́run tó dípé láìsà mùsùlùmí gbogbo dáadáa tó ṣe wọn ò ní kọ́ wọn ní kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ fún níwájú ọlọ́run subhanahu wa ta'ala. famankana min ahali sọlá ẹni tó bá yẹ pé níbi kákírun yìí yóò kọ́ra yàn kì í tún fi náfìlà ṣeré du'iya min báàbí sọlá ẹnu ọ̀nà kan bẹ nínú àwọn ẹnu ọ̀nà àlùjánnà báàbù sọlá òní bákan náà wà man kana min ahli jihad du'iya min babil jihad ẹni tó ṣe wípé olùjákòsójú ọ̀nà ọlọ́run olùsápásójú ọ̀nà ọlọ́run ẹnu ọ̀nà kan bẹ́ẹ̀ wọ́n pè ní babil jihad nínú àlìjẹ́nà òun náà máa sọ pé wà á gbàbí wà á gbàbí wà man kana min ahli siyam ẹni tó bá yẹ pé ààwẹ̀ yóò gba Ramadan àwọn ààwẹ̀ nawafil náà kì í fi ṣeré du'iya min babil rayyan anabi ní gbẹ̀ntì ń gbàwẹ̀ báàbù kan bẹ̀ wọ́n pè ní rọ̀yàn ní ó máa kí o gba àwọn olùgbàwẹ̀ wọ́n mọ̀ nǹkan mi àlè sọ́dákọ́ ẹni tó bá yẹ pé níbi ká máa ṣètọrẹ àánú ó ń gbìyànjú dùnìyà mi báàbí sọ́dákọ́ wọ́n máa pè òun náà ní ojú ọ̀nà sọ́dákọ́ walmaksud almukthiruna min asuhabi nawafil fi kulli ibada wọ́n ní àwọn tá a gbà ń bì òun náà ni àwọn tó bá sì wípé àwọn nǹkan tó jẹ́ náà fìlà nínú ìjọsìn wọn máa ṣe é púpọ̀ wọn yìí fọwọ́ yẹpẹrẹ tẹ̀bí náà fìlà almukthirun min ashabi nawafi fi kulè bá gbogbo tó bá ti jẹ́ náà fìlà nínú ìjọsìn wọn yìí fojú wò pé tẹ̀bí náà fìlà lásán ni wọn yìí fojú wò bẹ́ẹ̀ wọn máa ń mójútó wọn máa ń ṣe bí àtọ́pọ̀ ọ̀ràn yẹn náà ni wọ́n ti máa ń wo ma àwọn yẹn ni wọ́n ń sọ yìí nítorí pé asilahu mùsùlùmí kò kírun yóò gbọ́dọ̀ gbà wẹ̀ ṣùgbọ́n àwọn irun wo nawafil kìyàmúlẹ̀ rọwátì sọ́ọ̀mù ramadan sọ́ọ̀mù khamis salasa ayam min kulli shahr wà àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yawmu arafa wà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wà amal fara'id ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn falabuda min ta'diyatiha lil jami' ìyẹn ń tiẹ̀ gbogbo èèyàn ló gbọ́dọ̀ ṣe yẹn kọ́ máa gbé ah, ẹni tí ń kírun wọn ó pè lójú ọ̀nà báàbù sọ̀rọ̀ ìwà náà là ń kírun ṣùgbọ́n sọ̀lá àti wọ́n ń sọ bí yìí àwọn ìrun tó jẹ́ náà fìlà ṣé ẹ mọ̀ pé generally gbogbo àti qualify pẹ̀lú pàǹkìrun wákàtí márùn àdéǹgbàwẹ̀ abẹ́ẹ̀kọ́ àti qualify bet èyí tá ń sọ páwọn yóò lẹ̀kún ọmọ pèpè pé máa bọ̀ al-mukthiruna min ashabi nawafil lóòótọ́ general ni ìrun ọ̀ràn yẹn ṣùgbọ́n àwọn ìrun náà wá fíìlì ẹni tó tún wá dún ní mọ́ òun ni báàbò sọ̀la ọmọ pé ààwẹ̀ Ramadan gbogbo àná là ń gba ọ̀ràn yẹn ni ṣùgbọ́n tó bá tún dún ní mọ́ àwọn náà wá fíìlì àwọn ẹni yẹn òun ni báàbò sọ̀rọ̀yàn ọmọ pé. wàkọ́lá sallallahu alaihi wasallam anabtika agolo bá ń bẹ fún sọ wípé alwalidu awsatu abiwabil janna òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ṣe é rí bàbá wa bàbá tó bí wa ó ń bẹ nínú àwọn àfáwọn àti kòtò pé aliwalidu ó lè túmọ̀ sí bàbá ó lè túmọ̀ sí ìyá mẹ́mbà bíi tẹ́gílíb aliwalidu torí pé aliwalid alẹ́rìí wàlàdà alájà kàdárí ismu yutlak alal ab wa yutlak alal um pé hadhi walidi walidati ìyá mi hadha walidi bàbá mi ọ wà ní aliwalidan ayi abun wa um ọjọ́ ọlọ́run ní àwọn tó bí wa bí wọ́n ṣe rí òun jẹgbọ́njẹgbọ́n lẹ̀kùn àlìjánà ni wọ́n jẹ́ ní àbá fẹ́ wà àlìjánà jẹgbọ́njẹgbọ́n kí ni o lẹ̀kùn àlìjánà o ni wọ́n jẹ́ èyàn gbọ́dọ̀ fi àwọn òbí èèyàn méjèèjì èyàn gbọ́dọ̀ fi wọ́n ṣeré bí èèyàn ṣe ń sàwọn ìnáwó àfihàn téèyàn ń wojú rẹ ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí èèyàn méjèèjì a máa jẹ́ sábà bíi wíwọ àlìjẹ́nà ọmọnìyàn ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àwọn látòlù rẹ̀ kó sànù wa ló jẹ́ pé ẹni tó bá lóbi méjèèjì tó ní wọn láyé bó ṣiṣẹ́ ọkàn náà ni ká ṣe dáadáa sí wọn ẹni tí ò sì ní méjèèjì mọ́ kó máa ṣàdúrà fún ọkọ̀ Rabbi irhamhuma kama rabbayani saghira ay birrul walidayn ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ويمكن الاستفادة من هذا التنوع في علاج ضعف الإيمان èèyàn tún máa ń rí ó rọrùn láti lè jẹ́ kárí mú jáde níbi ìran ìran táwọn àjọsìn pín sí yìí a máa rí nǹkan mú jáde ń bẹ̀ fi ìlàjì dọ́àfẹ́lì iman láti lè ṣèwòsàn lílẹ̀ ìgbàgbọ́ wa walistiktaru minal ibadat téèyàn bá sì jẹni tó dún ní mọ́ ìmọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ìjọsìn kan alẹ́tí tẹ̀mílù ilé anafs èyí tó yẹ kó olùgbé ìjọsìn yìí ẹ̀mí rẹ̀ máa ń fà sí kìíní yẹn èyàn wá dún ní ma púpọ̀ máàlì muhafadhati alal faraid lẹ́yìn ìgbà téèyàn ti ń ṣe àwọn ètò jọ́ràn yẹn èyàn tún ráwọn nàfìlà kan tẹ́ pé ah, ẹ̀mí mi fà máa wẹ̀ ẹ̀mí mi fà máa nàfìlà wò ẹ̀mí mi fà máa sọ̀dàkọ́t ẹ̀mí mi fà wọn àtikár tó lẹ́yìn ìgbà téèyàn ti ṣe ètò èèyàn tún wáá dún ní máwọn nawafil kan hadha wa yumkinu al-mar'i muslim idha sta'arada an-nusus wal-ibadat ó rọrùn fún bóyá tó bá jẹ́ mùsùlùmí tí wọn náà bá bẹ̀rẹ̀ sí ní wo àwọn nọ́ọ̀sù àwọn àyà ẹ̀rí ọ̀rọ̀ ìjọsìn ìjọsìn nínú hadith nínú Qur'an an yajida anwa'an faridatan ó rí àwọn oníranran tó pegedé hmm, tí kò lẹ́gbẹ́ farida ṣeun farid mana ṣeun wahid ní tí ò lẹ́gbẹ́ ó rí àwọn oníranran tí ò lẹ́gbẹ́ la á àtharu èyí tí ó láwọn eré pa wà màáni latifa fi nafs tí ó sì ní àwọn ìtumọ̀ èyí tó rẹwà nínú ẹ̀mí kọ̀dùlà àtújáde fèrè àtẹ́ pé èèyàn lè má lè rí irú ládá tó tó bá wọn níbi ìbádà mi náà wọn náà wá fi èèyàn wá select pé ah ọ̀dà ìgbọ́lá da àwọn eléyìí ládàá ó tún pọ̀ nínú àwọn nàwáfíìlì èyí yóò tún ṣe kíni o èyí yóò tún ṣe ẹ̀sà rẹ̀ so abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ọlọ́wọ́n bá kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí ó sì fún wa ní agbára àti okun láti lè máa tẹ̀lé àṣẹ ọlọ́run àti ìlànà súnà anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní wàhádà ni mithalan àpèjúwe méjì yìí rọwọ́ abu dharrin radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam qol thalathatun yuhibbuhum allah wa thalathatun yashna'uhum allah azza wa jalla ay yubghiduhum ama thalathatul ladina yuhibbuhum أه؟ أه، فينصب لهم نهره حتى يقتل أو يفتح لأصحابه والقوم يسافرون فيطول أه، سراهم حتى يحب يحب أن يحب أن يمس الأرض فينزلون فيتنحى أحدهم فيصلي hatta yuqidhahum li rahilihim wa rajul yakunu lahu al-jar yu'dhihi jaruhu fayasbir ala adha hatta yufarriqu baynahu yufarriqu baynahuma mawt aw dha'nun afọwọ́ abu dar radiyallahu anhu wọn lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé thalathatun àwọn èèyàn mẹ́ta kan bẹ yuhibbuhumullah ọlọ́run ọba nífẹ̀ẹ́ wọn afalathatun yashna'uhumullahu azza wa jalla àwọn mẹ́ta kan náà ń bẹ ọlọ́run ọba kórìíra wọn ama thalatha alladhina yuhibbuhumullah àwọn mẹ́ta tó lọ́wọ́ nífẹ̀ẹ́ yìí arọ́jùl ẹkùnrin kan tó ti pé yalqal aduwa fil fi'a wọ́n pọ̀ fil fi'a jọ ń lọ gbogbo wọn bá pàdé ọ̀tá fayansab lahum nahrahu òun wá sì ti na ọrùn ẹ̀ síwájú hata yọkùtà kí wọ́n lè pa òun nítorí kí àwọn tó kù wọn bá lè là lọ́wọ́ ta. aw yuftahu li ashabi àbí kí àrànṣe lè wà fún àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ ń lọ ó dáàbò bo àwọn yòókù nítorí ó sì fi ẹ̀mí tiẹ̀ lẹ̀ láti lè dáàbò bo àwọn èèyàn tó ṣẹ́kù ẹ mọ̀ àwọn sísè ó máa ń bẹ lára àwọn ọmọ àyà wa ní sàmàlì tí èèyàn bá jẹ́ tó o bá gba haúsá gẹ́gẹ́ bí ọdẹ nílé rẹ̀ bí ò lè bá dé ọtẹ haúsá lọ́rùn kó kú ju kàn pa olówó rẹ̀ yẹn lóòótọ́ jẹ́ kí gbogbo àwọn ibi tẹ́ ẹ bá dé náà àtà ilẹ̀ yíbo bẹ́ẹ̀ bá débi àwọn olówó wọn haúsá náà ni wọ́n gbà kọ́bítọ́ dẹ̀ tí mo bá wọn sọlẹ̀ wàlẹ̀ òkàánẹ kàfíra kódà kó pé ẹni tó ní léwu kèfèrí ni haúsá yìí yóò defend yóò protect him kódà kò wọ́n pa lẹ́bi máa gbọ́ pé àwọn olè kan wá dùgbò kan wọ́n mú ọlọ́dẹ kan wọ́n dì mọ́lẹ̀ wọ́n san yànnàyànnà ẹ bá rí bẹ́ẹ̀ rí wọ haúsá ni ṣùgbọ́n bá yẹ kí ọlọ́dẹ di Yorùbá tó bá ti máa pópó ẹ jáde ó lè dé ó mo ní sọ fún yín ní owó tí ó ti sá lọ ó ti sá lọ nasala salam wa walqawm yusafirun fàyàtúlù sọ̀rọ̀ ọ̀hún àwọn èèyàn kan wọ́n ń rìnrìn àjò fàyàtúlù sọ̀rọ̀ ọ̀hún sọ̀rọ̀ ọ̀hún náà ní ìrìn òru ìrìn òru náà ń pè ní sọ̀rọ̀ subhana lẹ́dí asọ̀rọ̀ bẹ́ẹ̀ abdihi lẹ́yìn minal masjidil haram wọ́n ti rìn pọ̀ lóru hatta yuhibbu an yamassul débi pé wọ́n wá ti nífẹ̀ẹ́ sígbẹ́ dẹ́kun ẹ̀jẹ̀ afẹ́gbẹ́ lílẹ̀ o masala ara wọ́ ka ilẹ̀ ẹlẹ̀ ah orí nǹkan ọ̀gbìn ni wọ́n wà ẹ̀jẹ̀ afẹ́gbẹ́ lílẹ̀ ẹ̀mí táàrin yìí ti pọ̀ jù fàyẹ̀nsì lónìí gbogbo wọn bá sọ kalẹ̀ lórí nǹkan ọ̀gbìn wọn fàyàtànáhà àdúhùn nígbà tí gbogbo wọn bọ́ọ̀lù ẹ̀ tí wọ́n sùn ẹnìkan nu wọn òun wá ta yàtànáhà ayé yẹ fàyẹ̀sọ̀lẹ̀ òun wá dúró òun tún kírun òun yẹn náfìlà hátà yóò kéde ọ̀hún lè rọ̀hìn ìlẹ̀yìn òun ní òsùn tiẹ̀ òun yẹn náfìlà òun sọ̀gbọ̀ àwọn tó kù nígbà tí wọ́n tó fẹ́ máa lọ òun ló tún jí gbogbo wọn pé yáyá ìjà tún lọ despite pé gbogbo wọn ló ti rẹ̀ òun tún believe pé má jẹ́ kó òun ó sùn tó láti lè tún o láti lè máa mójútó àwọn èèyàn yòókù ọlọ́run nífẹ̀ẹ́ rú ènìyàn bẹ́ẹ̀ wà rọ́jò yakunu la olùjáàrú àti arákùnrin kan tó ṣe wípé alábàágbé rẹ̀ kan bẹ pẹ̀lú ẹ̀ yóò dí ìjà rò alábàágbé rẹ̀ yìí ó máa ń fara ní yálà nínú ìwà àbí nínú ọ̀rọ̀ àbí nínú ìṣe fàyẹ́sìbìrò àlà àdá ẹni ìwà máa ń ṣe sùúrù pọ̀ lórí ìpalára tí aládùúgbò rẹ̀ yìí máa ń ṣe fún kò ní bínú aládùúgbò rẹ̀ yóò ṣèṣe kó bínú ẹni yóò ní bínú yóò ṣe sùúrù ó wá ṣe sùúrù hátà yufarriqa baynahuma mawtun aw da'an títí tó fi jẹ́ wípé ikú fi pín wọn yà ńgbẹ́ ọ̀ya bẹ́ẹ̀ nìkan kú náà mi lè tọ́ wọ́n sì mí bẹ́ẹ̀ àọ́ dọ́ọ̀nù ẹ̀yẹ sáfà dọ́ọ̀nù dọ́ọ̀nù ẹ̀yẹ musafirun àdọ́ọ̀nù bìmọ̀ يوم dha'nikum wa yawma iqamatikum kama fi kama fi tanzih yawma dha'nikum wa yawma iqamatikum adh-dha'nu bi ma'na so àbí kó tiẹ̀ sí wípé nígbà tó yá oníkálukú padà tún kókó ládùúgbò oníkálukú lọ kọ́lé ibòmí ń tọ́ padà kún wọn ẹ̀ ṣùgbọ́n títí tó kùn yà fi ṣe lára àwọn méjèèjì ó ṣe sùúrù lórí ìṣesí yẹn ẹ rí pàwọn nǹkan yẹn látòkè délẹ̀ á àlè ìthaàrù ń bẹ́ẹ̀ ní tó ń pààyàn lára èèyàn sì mú mọ́ra láti lè wo mọ́síláhà àwọn èèyàn míì láti lè wo ohun tí ó jẹ àwọn èèyàn míì láǹfààní òun nǹkan tó le lára ni ṣùgbọ́n anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba nífẹ̀ẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ata nabi sallallahu alaihi wa sallam rajulun yashku qaswata qalbi fa qala la arákùnrin kan lọ bá anabi sallallahu alaihi wa sallam ó wá ń sọ wípé ó ń ọkàn yìí lè pọ̀ òun náà má pọ̀ káwọn lè ànábì wa ni atuhibbu anyelina kọlbuka wàtúndìrí hajjatak òṣìṣẹ́ ọlọ́run ní ó ń fẹ́ kí ọkàn rẹ̀ ó rọ̀ kí ọwọ́ rẹ̀ ó sì tẹ in tó ń fẹ́ irham liyatim òṣìṣẹ́ ọlọ́run ọba ni máa kẹ́ àwọn ọmọ òrukàn tó bá mọ ọmọ òrukàn kan máa ṣàánú wọn wàmsa rasa máa fọwọ́ pa wọ́n lórí máa fi ọwọ́ máa fọwọ́ pa wọ́n lórí ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá máa fọwọ́ pa wọ́n lórí wọ́n àtẹ̀mú mìtọ́ àmì nínú àwọn oúnjẹ tiẹ̀ tó ń jẹ máa fún jẹ ń bẹ̀ nínú nǹkan tó ní tí wọ́n ń jẹ máa fọmọ òrùka jẹ ń bẹ yẹlin kọlbuk wàtúndìrík hajatak tó bá lè máa ṣe léyìí ọkàn rẹ ó rọ ọwọ́ rẹ ó sì tẹ ntí wọn náà wà lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wa hadha sha'idu mubashar limọdé ilaaji dọ́àfil iman eléyìí tí a fi fojú ni tí ò ní tí ò ní ẹ̀kọ́rọ́ nú sha'idu mubashar ntaàlẹ́ báyìí ni lèmọ̀dó ìlàjì dọ́àfì iman nípa tó ní ṣe pẹ̀lú ìwòsàn lílẹ̀ ìgbàgbọ́ sòyìn túmọ̀ sí pé àìwọ̀n ṣé olóore yẹn téèyàn bá ń ṣe lọ́tún lọ́tún téèyàn sì dùn ní ma ọlọ́run máa ń lò ní sábàbí láti lè fi tún ìgbàgbọ́ èèyàn ṣe abẹ́lẹ́ àwọn bàbá tóbi rẹ̀ kí ó ṣàlékún ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan níbi àwọn bí tá a bá kù sí kó sì tọ́ wa sọ́nà kí ó máa kíyèsí wa ó sì máa dáàbò rẹ̀ bò wa rahmatika ya rahman rahim allahumma nasaluka alhuda wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallam taslima allahumma inna nasaluka alhuda wa tuqa wal afafa wal ghina allahumma inna nasaluka alhuda wa tuqa wal afafa wal ghina اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داء اللهم عجل لأوليائك الفرج والعافية وزلنا في حياتنا فإنك أنت الذي يهب عيش العبد الآخرة فهب لنا عمرا طويلا مديدا وعيشا مزيدا في عافيتك ورضاك فإنك قادر عليه في الدنيا والآخرة اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نسألك خير هذه الليلة وخير ما بعدها ونعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها ولا تشمت بنا عدوا ولا حاسدا يا رب العالمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا المتقين إماما ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين اللهم انصر المجاهدين في كل مكان وعجل لهم ولنا نصر يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم منا في أوطاننا وفي سائر بلاد المسلمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك